gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ yorùbá ni fẹ́mi adébáyọ̀ wọ́n mà ti tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá ẹ̀ aláàjì adébáyọ̀ sàlámì ẹni tọ́pọ̀ èèyàn mà sí ọ̀gá bello ní òkú eré gbajúmọ̀ òṣèrébìnrin ni fúnkẹ́ akíndélẹ̀ ẹni tọ́pọ̀ èèyàn mà sí jennifer ní ọdún 2008 lásìkò tí fẹ́mi adébáyọ̀ tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ṣeun olókè tú yìí ló mà tú àṣírí ìpè lọ́dún 2008 gbajúmọ̀ fíìmù nì tó sọ fún kíákẹ́ olókìkí iyun Táíwò Táíwò tó jáde ìní ìṣẹ̀lẹ̀ kan mà ṣẹlẹ̀ láàrin òun àti bàbá òun ló pe eré Fẹ́mi Adébáyọ̀ tú àṣírí pé nínú fíìmù náà ipa adigunjalè tí kò gbèrègbè inú òun kò tó sì ní òun lọ kábàbọ̀ òun mọ́lé nínú fíìmù náà onígbà tóun kábàbọ̀ òun mọ́lé níbi fíìmù táwọn ń ṣe náà ó ní ṣe ni bàbá òun ṣagídì tí ò fẹ́ kó owó àtàwọn dúkìá ilẹ̀ fún adigunjalè Fẹ́mi Adébáyọ̀ ní láti jẹ́ kí ipa náà tó ń kó kó lárinrin káwọn èèyàn lè mọ̀ pé òun kópa dáadáa ó ní níṣe lòun la ìgbà ju bàbá òun ó nígbà tó ń gbá bàbá òun létí níṣe lòun wò pé ha ṣé òun kò sì tíátà ṣe báyìí ó ní lẹ́yìn eré náà lòun gba ọ̀dọ̀ bàbá òun lọ tó ń dọ̀bálẹ̀ gbalaja síwájú ẹ̀ pé kó má bínú ṣé ó kó mọ̀ pé ṣe tíátà ni ó ní níṣe ni bàbá òun bú sẹ́rìn tó fọwọ́ ra òun lórí tó ní kí ni Fẹ́mi Adébáyọ̀ wá ń bẹ̀ òun sí nígbà tí ìṣekú gbọ́n òun létí lójú ayé oníṣègbè fíìmù làwọn ń ṣe ni kódà oní ọ̀gá bèrè wà bóun jẹ́ kudì mọ̀ pé bóun kò bá gbá òun létí mbẹ̀ òun kò bá sọ̀rọ̀ sóun tóun bá bóun jà nítorí pé àjẹpọ̀n òun mọ iṣẹ́ tóun bá lọ́wọ́ òun nìyẹn ní báyìí Fẹ́mi Adébáyọ̀ ò ti tú àṣírí tó ṣẹlẹ̀ láàrin wọn ti bàbẹ́ ẹ̀ lóko eré Fúnkẹ́ Akíndélé ìyẹn fíìmù Táíwò Táíwò tó jáde lọ́dún two thousand and eight èyí tó sọ Fúnkẹ́ Akíndélé lókìkí kó tiẹ̀ tó di pé fíìmù Jennifer tó tún jẹ́ kí ìràwọ̀ ẹ̀ kó mele tó mi gbogbo gbòòrò títì kó tó tó jáde tó sì jẹ́ kó di mọ̀ pé ìgbájú olóyè lòun fún bàbá òun Ọ̀gá Bello nípa ipa adigunjalè tó ń kó níbẹ̀.